ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد آه السلام عليكم ورحمة الله وبركاته We give thanks to Almighty Allah subhanahu wa ta'ala for sparing our life to today. We ask Allah subhanahu wa ta'ala to bless our day and bless our efforts and make it a means of salvation for us in the day of Qiyamah. We seek refuge in Him against anything that we be contrary to what He has sent the Prophet sallallahu alaihi wasallam with and uh, we, I would like to express my apology for the lateness. It is uh, the weakness because of the preparations and all that, and the rain that started in our own end there before this end. May Allah bless the rain for us and uh, make it a source of mercy, not a, a source of punishment. Uh, as is usual of us, every last Sunday, or rather, you know, I've been corrected that it is not the last Sunday of every month, rather, it is the Sunday that follows the Environmental Sanitation Day. Yes, because when I was of the opinion last week that uh, it should be last week, that is the day of our normal question and answers, I was uh, corrected that no, it is not the last Sunday of every month. Rather, it is the Sunday that, that follows every environmental Saturday. Because normally, if we are to use my own understanding, the last Sunday of the month uh, should be last Sunday. But if we are to follow the corrected version of the Sunday, it should be today. Now, whichever, may Allah subhanahu wa ta'ala guide our course and make our effort a means of salvation in the day of judgment. Uh, may Allah subhanahu wa ta'ala not use it as a means of punishment. Uh, òjò bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ wa ń bẹ̀ kó tó bẹ̀rẹ̀ ń bí ló fa delay àti ara ọ̀fẹ́ já pépé torí sásókè sásódò látara àmúra tí ọlọ́run ọba kọ́mọ́ṣà bá mú gbogbo bá ṣe ṣe tí ó fi jẹ́ ìyọnu tí ó fi ṣe kóńgẹ́ ìyọnu rẹ̀ kọ́lọ́run fi rọ̀ wá lọ́rùn n ta ṣe n ta rò tàbí ìgbésẹ̀ tá a máa gbé tí ó wà yapa sí èròǹgbà ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kọ́nà ọba kọ́yà wáyà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àmọ̀ pé ìṣesí wa ni Sunday tèmi máa ń rò tẹ́lẹ̀ ní pé Sunday gbẹ̀yìn oṣù but wọ́n ní yàrá kì ṣe yomul ahad tó bá gbẹ̀yìn oṣù la máa ń ṣègbìyànjú láti dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí àlàyé tí àwọn àfáà bá ṣe lórí rẹ̀ wọ́n ní yawmul ahad tó tẹ̀lé sábtì environmental ni tó tá a bá ní ká wò ó pé ahad tó gbẹ̀yìn oṣù oṣù eh, Gregorian that is miladi eh, ahad tó kọjá ni ṣùgbọ́n tá a bá ní rárá tá a bá wo àtúnṣe tí wọ́n ṣe wípé rárá ahad tó bá tẹ̀lé sẹ́pùtù ìmọ́tótó ni ìgbálẹ̀ ìṣèmọ́tótó àdúgbò wọ́n ní tó bá yẹ pé yìnyín la tẹ̀lé <clears throat> èní ni ọjọ́ tí ó yẹ kí a fi ọ̀rọ̀ àwọn afárá gbogbo ká fi ṣe ìjómitoro ọ̀rọ̀ lórí àwọn ìbéèrè kọ̀ọ̀kan tá a bá ní gbogbo etí bá ṣe ń bẹ kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kó tọ́ wa sọ́nà gbogbo ìròǹgbà wa ìsọ̀rọ̀ sí wa ti ṣe sí wa kí ọba dẹ́dà ó fi ṣe kòńgẹ́ ìyọnu rẹ̀ kí ọ̀yà wáyà èròǹgbà tàbí ìsọ̀rọ̀ sí tàbí ìṣe sí tí ó takò tí ó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọba adẹ́dà tó ń sọ kalẹ̀ náà sí wẹ̀ kọ́lọ́wọ́n ọba kó fi ṣe ìkẹ́ fún wa láyé bí àti gbangbàjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà kọ́ má fi ṣe ìbálẹ́jọ́ fún wa tàbí ìyà torí wípé tí òjò bá ń rọ̀ báyìí ọ̀nà méjì náà ni àmì ọlọ́run ọba ni tó wípé ó lè fi ṣe báwí ó dẹ̀ tún lè fi ṣe. Ṣe okùnfà dáadáa fún àwọn àlùmọ̀ àìmọye ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ti di wípé wọn ò nílé lórí látara òjò tó ń rọ̀ ní Èkó lẹ́nujọ́ mẹ́ta yìí dájúdájú àmì Ọlọ́run ọba náà ni kì í dẹ̀ ṣèkó nìkan ó ṣẹlẹ̀ òkè ọ̀yà wa lọ́hùn ó kọjá òkè ọ̀yà gan kódà wọ́n ń sọ wípé káwọn èèyàn wa ní mamlakatil arabi ti kí wọ́n máa múra fún àgbàdárígi òjò àdèmọ̀ pé òjò sábà rọ̀ ń bẹ̀ torí pé kí òjò sábà rọ̀ ah, kò tó domínú géèrè wọn kò pọ̀lọ́ títí sòtójò báyìí lè rọ̀ tó yá lulẹ̀ ọ̀gọ̀rọ̀ nǹkan máa ń bàjẹ́ kí ọba adéda Allah subhanahu wa ta'ala dóòlù àwa kó dóòlù àwọn náà àti orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú mùsùlùmí lágbàáyé èyí tí ó bá rọ̀ fún wa tí ó jẹ́ ìkẹ́láyé ń bí àti gbangbajọ́ gbendàlẹ̀ kí a máa wọn ni kí ó má ṣàrọ̀ fún wa tìbálẹ́jọ́ kó bá fojú fo kùsìkùsì wa kó bá fojú fòrò kó má bá wa wí a fi ọ̀kan ṣoṣo rẹ̀ bẹ̀ a fi títóbi rẹ̀ bẹ̀ a fi ìfẹ́ tá a ní sí ẹni tó ránṣẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam a fi bẹ̀ kó má ṣàṣe fún wa ju bá a ṣe lérò lọ. نعم يا أبا خديجة تفضل جزاكم الله خيرا أنتم نعم tọrọ pé kí ọlọ́run bá kọjọ kó yẹ kí àlékún àlàáfíà kí ó bá fi fún àwọn bàbá wa tó èyí tí wọ́n ń wò níwájú tí wọ́n fẹ́ ṣe kọ́lọ́run bá kó bá mú ọjọ́ náà rò so gbogbo bí ó ṣe rọrùn kọ́lọ́run bá bá ṣe rọrùn fún ọ. àwọn táwa nílé ọ̀tọ̀. káàtà makfarata. naam ìbéèrè mi lórí hadith nípa sọf sọfù títò so mo ń wá clarification nípa application hadith tó sọ wípé inna khayra sufufi rijal awwaluwa washaruwa akhiruwa wa sufufi nisa akhiruwa washaruwa awwaluwa ṣé túmọ̀ ẹni pé àwọn obìnrin kán bẹ̀rẹ̀ látẹ̀yìn <laughs> torí pé yẹn ni torí pé àwọn kan máa ń tu bẹ́ẹ̀ abẹ́ mọ clarification nípa rẹ̀. The question our brother is asking is that the Prophet sallallahu alayhi wa alayhi wa sallam said the best role in salat of men is the beginning, the first row, and the best row, and the worst row is the last row. In the case of the woman, the Prophet ﷺ said, the best row is the last row. And the worst row is the first row. The last row of men will definitely be close to the woman. And because of that, it, it, is, it makes men who are so late to occupy the last row to be prone to waswasa, that is, the consciousness that the women are around. Whereas that of the first row is very far away from that. The first row for women is also close to men. The last row is far away from the men. If we are to make the interpretation by the literal meanings of the hadith, we say because the first row of men start from the the the beginning, the, right behind the imam. So the first row of women should start from behind and come to the front. If they finish the first row, which is now the last row, then the last person where we should be. Huh? The front. <laughs> There's nobody who will say that in this ummah. So the lesson from that hadith is that men should come to the mosque early while the women should come, should delay, making sure that uh, they will men have, uh, must have arrived before they come to the mosque. They do their role just normally, but while the men should make haste to come to the mosque, the women should, should, be, should, should exercise patience and uh, make sure that the men must have gone before they do that. Just as the Prophet ﷺ, after taslim, after each salat, the Prophet ﷺ will enjoin the men to stay where they are, allowing the women to depart before the men start to depart at all or to turn around. Because in those period, there is no barrication between the roles of men and women because it's not the way. Uh, but the barrication, which is now the later day affairs, is just, as scholars will say it, masalihul mursala. That is, uh, something which is innovated with the intention of coming fitna, something like that. But actually, in the initial part, there's nothing. There used to be nothing like that. ìbéèrè ọmọ ẹ̀yà wa àti gbọ́ yé ní èdè abínibí èdè yorùbá wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ètò dáàjù nínú sáfún ní sáfún àwọn ọkùnrin ọ̀là kọ́kọ́ èyí tó burú jù nínú sáfún àwọn ọkùnrin ó nígbẹ̀yìn èyí tó wá dáa nínú sáfún àwọn obìnrin ó ń lè tó kẹ́yìn èyí tí ó burú jù nínú sáfún àwọn obìnrin òun ní èyí tí ó ṣíwájú tá a bá ní ká fi orí tó a mọ̀ wípé sáfù ọkùnrin wájú ni ó ti bẹ̀rẹ̀ tí ó wàá máa sàn lọ sí ẹ̀yìn ṣé bádìsì ṣe mú wáyé ṣe ní tó túmọ̀ sí náà ni wípé obìnrin ó bẹ̀rẹ̀ ń sáfù ẹ̀yìn wọ́n wàá máa tó bọ̀ wá níwájú tí wọ́n bá wá ń tó bẹ́ẹ̀ tí sáfù ẹ̀yìn bá kún tán níbo ni wọ́n ti wá níbo ni ètò bá lé sí wọn níbo ni ó dùn ó sí sí ọ̀wá dún wájú ń bí ni àbí báwo ha làṣẹk hadithi wa báyìí ṣùgbọ́n lílo rẹ̀ tó túmọ̀ sí ni wípé káwọn obìnrin ó bára lẹ̀ kí wọ́n má tètè ṣe wá sí mọ́ṣáláṣí àfìgbà tí wọ́n bá rí wípé àwọn ọkùnrin ti wá tó sáfù dẹ̀ ti wà ń bẹ kó tó di pé wọ́n wá kí ọkùnrin kó tètè máa dé mọ́ṣáláṣí kó fi jẹ́ pé kí ni sáfù wájú òun ni yóò rí dúró sí ntí àgbóyé àwọn umma lórí àwọn afa umma yìí lórí hadithi inú torí wípé nípìlẹ̀ gàgá kankan yìí sí láàrin sáfù ọkùnrin àti tóbìnrin nígbò ya torí láti fi dáwọ́ fìtínà dúró ló fi jẹ́ wípé àwọn èèyàn ó di pé àwọn afá suggest pé kí gàgà wà láti fi díwọ́ fìtínà ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti kírun tán á ní káwọn ọkùnrin ó bára lẹ̀ káwọn obìnrin fi dìde kí wọ́n lọ́nà kó tó di pé àwọn ọkùnrin ó yí padà ní inú mọ́ṣáláṣí wallahu alam so àgbọ́yé hadith yẹn kò túmọ̀ sí wípé káwá bẹ̀rẹ̀ sáfúlátẹ̀yìn káwá tó wáwájú kò sí afá kan nínú wọn mọ ètò gbọ́ yé bẹ́ẹ̀ wallahu alam. Number two. Salamu alaikum warahmatullahi Wa alaikum assalam warahmatullahi tẹ́mi fẹ́ bèrè nípa òkú ṣíṣe. òkú. òkú wọ́n ṣe máa ń ṣe òkú. sínsìn. ẹ sínsìn òkú. sínsìn ni. àbí náà bí ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ ni wọ́n. Ah. so kó jẹ́ pé ìyẹ́yàn gangan ni ó kú. bẹ́ẹ̀ni. sanwó ni àwọn máa ṣe ọjọ́ mẹ́jọ yẹn. bẹ́ẹ̀ni. bọ̀tọ̀ àwọn ẹ̀gbọ́n ni a máa máa ṣọ kíní kan. Hmm. mo máa wọ pé ṣé èèyàn máa bá wọn máa ṣọ ni àti pé ń jọ kẹjọ yẹn níbo ni wọ́n fẹ́ wà kò sí kò sí ti ń jẹ́ nínú Islam tí òkú tó bá ti kú wọ́n fẹ́ ká ṣalápá tètè ká lọ gbèsè òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní tó bá jẹ́ pé yàn dáadáa ni yóò lè ṣe pẹ̀kín rẹ̀ kí ní wàrà wéré pẹ̀lú dáadáa tó ti síwájú tó jẹ́ pé yàn burúkú ni aburú rẹ̀ wá ní jẹ́ pé ń tẹ̀ ń tún wá ń dúró tì tí ó fi fàbúrú fún yín tó ti yẹ báyìí nìsín torí gbogbo ìta ń sọ yìí ayé ni rọmọ gbogbo àsìkò tí à ń ríra wa tá à ń bára wa sọ̀rọ̀ yìí òun ló dùn mọ́ tó bá ti di wípé ó ṣe yẹ́gẹ́ nìsín yàtọ̀ sí wípé ìyẹn àti èèyàn bá ti jáde láyé tẹ́mi bá ti yọ tá a bá tètè ṣètò rẹ̀ bí ìgbà tá a gbé ọmọ òpó ńlò dání tá a ń wẹ̀ yọ rọrùn tá a ń wẹ̀ tá a ń nù tá a ń ṣe gbogbo ẹni tó bá ti di pẹ́ńpẹ́ yóò máa gan òórùn tí yóò fa ìkórira yóò máa ṣẹlẹ̀ débi wípé ọmọ olóòkú gan yóò kórira àti dúró lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó jẹ́ òbí fún un so nínú hikma islam ó ní wípé pápápápá tó bá ti ṣẹlẹ̀ ká tètè ká wẹ̀ àti gloves bọ́wọ́ méjèèjì á tẹ ikùn dáadáa torí pé nǹkan lè wà nínú tí nǹkan bá wà nínú yóò jáde bí ìgbẹ́ àti gbogbo ẹ̀ á tábà fún un ló wípé ẹni tí yóò ṣe ètò òkú lẹ́yìn ìgbà tó kú bá ti jáde láyé tán ó ní ẹni tí ó lè rí hòhò rẹ̀ lójú ayé rẹ̀ bí ìyá sọmọ ọmọ síyà ọkọ síyàwó ìyàwó sọkọ ẹ̀gbọ́n sábúrò bámbámbámbám tí ò bá fi sírò àwọn báyẹn wọ́n wẹ̀ ni min wara ilẹ̀ hijab wọ́n daṣọ bò gbogbo ibi tí ò yẹ kí wọ́n rí lójú ayé náà wọn ò ní rí lẹ́yìn rẹ̀ wọ́n wàá máa ṣe gbogbo ètò yìí lábẹ́ aṣọ kò fi ní jẹ́ wípé ẹni tó ti kú yóò tún wáá fìdí wípé ń di sọ́ọ̀sì fìtínà fún ẹni tó jáàyè nígbà tí ọkùnrin bá ń wo obìnrin olóbìnrin tàbí obìnrin olóbìnrin bá ń wo ọkùnrin ọlọ́kùnrin tàbí bámbámbámbámbám ìyẹn lè so <clears throat> a bá ti tẹ̀ báwọn tí wọ́n nùnù tí wọ́n fọ́ ọ tí wọ́n tábà fún tí wọ́n ṣe gbogbo yìí wọ́n wá ṣe àlùwàlá fún ní bó bá ṣe rọrùn sí fọwọ́ yẹnunu fún fomi símú rẹ̀ fọ lójú fọ apá tó bá jẹ́ mùsùlùmí tí ì bá ṣe mùsùlùmí ọ̀ràn yẹn náà ni ẹni tó bá jọmọ fún tàbí àwọn tí wọ́n bá jẹ́ rẹ̀ kí wọ́n ṣètò bí wọ́n ṣe sìn gbọ́dọ̀ gbogbo ètò ti mùsùlùmí kò ní sí mbẹ kí ló tẹ́ ń tí ì ṣe mùsùlùmí ẹ kàn gbẹ́lẹ̀ ẹ bò mọ́ kọ́ máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ṣe dáńpẹ́ sótúrọ̀ rẹ̀ ẹ̀yìn ní wípé ká dáàbò bò nínú àwọn àbùtá dáàbò ó ní ìwẹ̀ yìí tàbá tí tán á mú tá a ti ṣàlùwàlá fún báyìí tán. now a wà mu omi a wẹ̀ orí mójú dán a pín ara rẹ̀ si meji apá ọ̀tún a fọ̀ délẹ̀ apá àlàáfíà a délẹ̀ a ẹ̀yìn a wájú ìwẹ̀ báyìí tá à ń wẹ̀ kó ọ̀kan nínú wíwẹ̀ rẹ̀ kọ́ṣẹ́ ọ wà ń bẹ̀ àti kàìnkàìn kó lè bàa mọ́ dáadáa ọ̀kan nínú omi táàbù sí wíwẹ̀ yìí kítọ̀ àrí aládùn wà ń bẹ̀ táàbù sí tí ó fi bàa mọ́ já fi kan tá a bá ti ṣe léyìí tán aṣọ ìpele méjì á etí rẹ̀ tí ó fi jẹ́ pé yóò rí bí okùn tó bá jẹ́ pé ohun tó ní irun púpọ̀ ni tàbóbìnrin irun rẹ̀ àtù àbá látara tútù yìí lómi ò fi wọ gbogbo rẹ̀ dáadáa àbá sí mẹ́ta ní abala lẹ́yìn lọ́tún lálàáfíà àti ní ẹ̀yìn àbá. náà tába ti wẹ̀tán báyìí aṣọ ìpele méjì á tẹ̀lé ara wọn á gbé sórí rẹ̀. Adabo, lápá Adabo, àdàbò lápá àlàáfíà tíbi ẹsẹ̀ náà á ṣìbò á wà mú kíní okùn ara ẹ̀gẹ́gẹ́rẹ́ rẹ̀ ta tọ́ tínrín yẹn méjì yẹn á fi de ibi ẹsẹ̀ á fi de bi àárín á dẹ̀ fi de bi ọrùn rẹ̀ àti sutura rẹ̀ sàárè rẹ̀ ní gbígbẹ́ kíbla ó ní ìdojúkọ mùsùlùmí. láàyè ló kù gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sàn ọ wà láàyè ni o ọfẹ kírun ṣèjọsìn kíbla ni ó dojúkọ ọ wá jáde láàyè ni afẹ gbèsìn ń bọ kọ kíbla náà ni so tó ń túmọ̀ sí wípé ibi tó yẹ kó sùn sí ni ẹgbẹ́ ọ̀tún kó fèsì kíbla báyìí tàbí kó ṣe kí ni tí ò bá ìyàn ó da orí kọ kíbla ọfẹgbẹ ọtún sùn bóòlù àṣegbẹ sàárè rẹ èyí tó dáa jù nínú sàárè gbígbẹ ó ní pé tá a bá gbẹ lọọlẹ dáadáa a wà gbẹ ẹgbẹ a bá gbẹ ẹgbẹ yẹn tí ó wọnú a gbé sí ẹgbẹ tá a gbẹ wọnú yẹn yàgbé yẹpẹ ti pé méjì yẹpẹ ti pé méjì ọ̀sẹ̀ sọ pé sitting room and bedroom torí yẹn bẹ́tà yẹn higher ju roman power ah, ah, so yẹpẹ yẹn á da á dà sí torí pé yẹpẹ ti pé méjì nísìn ètò àgbẹ̀ ní lọ sílẹ̀ àti ètò àgbẹ̀ yẹpẹ yẹn ó tá a bá bò tán yóò fẹ́ lé lọ sókè díẹ̀ sí wọn ò fẹ́ kó lé lọ jù báyìí náà lọ káwa rọra fi nǹkan àìfi pósí sí mùsùlùmí àákà máa ń fi màkàrà a máa fi ṣe ìkúnlọ́wọ́ láti fi gbé dé ìtẹ̀lé so tábà ti gbé sí báyìí àgbè rẹ̀ ijó àkọ́kọ́ nínú sàárè ó máa ń gbóná díẹ̀ kọ́lọ̀ má jẹ́ ògbóná fẹ́ni kankan wa tòró òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé awwalul alqabru awwalul manazil ibùsọ̀ àkọ́kọ́ nínú ibùsọ̀ ìrìn àjò ìrìn àjò kìámà ọ̀run onísàárè tí ijó àkọ́kọ́ bá dẹ̀rùn èyí tí ń bẹ lẹ́yìn ó dẹ̀rùn jù bẹ́ẹ̀ lọ tí ijó àkọ́kọ́ bá léwu ah! èyí tí ń bẹ lẹ́yìn ó gbóná jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́ má jẹ́ ó léwu fún wa kí ta lọ́lọ́wọ́n bá tó gbélé ayé sìn tó bá jẹ́ ni tí ń ṣe ṣíríkù kò ní rí ìdáhùn mọ́ wa ṣíríkù kò dìgbà tá à ń bá ń tapowó sí nǹkan tàbí tá à ń bá ń pọ̀fọ̀ kí ṣíríkù tó ṣẹlẹ̀ gbogbo ohun téèyàn bá ṣe láyé èèyàn á máa ṣe ni bọ́lọ́hún ọba ṣe sòfin rẹ̀ ìgbà yòó ni ó sìn ìtumọ̀ ẹ̀sìn ni wípé gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe láyé ṣe bí ọlọ́run ọba ṣe fẹ́ ní bó ṣe fi rán òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá tó ń túmọ̀ sí wípé kò sí bó ṣe fẹ́ ṣe nǹkan tó kò yan súnà kéré ń bẹ̀ torí súnà ìtumọ̀ rẹ̀ ní ọ̀nà tá a gbà á ṣe ìtọ́lọ́run ọba fi rán òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá tí fi gbà lọ́wọ́ ẹni ìtumọ̀ súnà nù pé súnà ni tí tọ́ ọ bá ṣe ọgbàládá tọ́ ọ bá ṣe ò ní gbẹ̀sẹ̀ wájú eyín àlàyé kan ni láti fi jẹ́ kí àgbọ́yé òfin ọlọ́run ọba ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn ó wá nígbẹ̀yìn gbẹ̀yìn ni ní àkọ́kọ́ ọ̀rọ̀ láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́nà tí wọ́n sọ pé súnà ní nǹkan báyìí ohun tó túmọ̀ sí ni wípé bá a ṣe ṣe é níbo làwọn ọba ṣe fi hàn òjíṣẹ́ náà sàrà sàlám tọ́lọ́hún ó fi gbà lọ́wọ́ wa ní jẹ́bẹ̀ ìdàkejì rẹ̀ ó ní bídẹ́à àdádálẹ̀ kọ́lọ́hún ọba ọ̀yà wáyà wọ́n tún bí léèrè kí lẹ́sìn tó gbélé ayé ṣe ntọ́ba dúró déédéé ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ wọ́n tún béèrè kí ló sọ lórí arákùnrin tó bá jẹ́ pé ni tó ń dúró déédéé lójú ọ̀nà bọ́lá wọn bá ṣe fi hàn jíṣẹ́ náà sàrà sílám yóò sọ pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run bá ní ànábì rẹ̀ ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa ni ní tí wọ́n máa ti ń gbókù sínú sàárè tí wọ́n ti ń bò ó àwọn màláìka olódùrọ méjì wọ́n yọ síyàn láti wá ṣe ìbéèrè yìí ìjágbe mọ́yàn ẹnì kọ̀ọ̀kan wọn orí bí àrá ìṣẹ́jú mọ́yìn àwọn bíi mọ̀nàmọ́ná ayé gan la wà tá a lè sákàì tá àrá bá dún gbà míì á mọ̀ wábi tá a sà lọ kásẹ̀ tó wá mọ̀ sọ pé níbi tó yà kú àwa nìkan nínú sàárè tí ò sí nǹkan kan n tó lè gbà yàn là òun náà ni ìtẹ̀lófin ọlọ́run ọba rẹ̀ láyé ìka Qur'an ìkírun sásìkò ìṣe ìtẹ̀lẹ́sọ́nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹ̀ máa ṣèbọ̀wọ̀ fáwọn òbí méjèèjì ìtọ́jú wọn ẹbí ará alábàágbé gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run bá máa fi ṣe sábàbí rẹ̀ òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ní ìjágbe mọ́yàn wọn yìí àti ìṣẹ́jú mọ́yàn wọn yìí ó lè débi wípé ẹni tó ní ìdáhùn gidi lọ́wọ́ gan yọ́fẹ́ ẹ̀ ṣì tọ̀ eléyìí pa àwọn àṣàbí òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ọ̀pá wọn láyà. <laughs> tó bá fi pa wọn láyà sàn pé tàwa gan ọ yẹ kó pa wọn láyà jù bẹ́ẹ̀ lọ Allah subhanahu wa ta'ala ọ á mú tẹ́sílíyà wa in consolation ó ní yuthabbitu Allahu alladhina amanu qawli thabit fil hayati dunya wa fil akhirah ọlọ́run ọba ó fi àwọn olùgbàgbọ́ òdodo yóò fi ẹsẹ̀ wọn rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó rinlẹ̀ láyé ń bí àtijọ́ gbẹ̀ǹdì àríkíámù ó ṣe jẹ́ pé nígbèsè ayé wọn ń bí gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n dúró lórí istiqama ìdúró ṣinṣin pé tọ́lọ́run ọba látẹ̀lé bó ṣe fi rán òjìṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n bá dénú sàárè náà ọlọ́run ọba ò ní fi yẹn dùn wọn ọlọ́run má fi dùn wọn. so wọ́n lè dáhùn béèrè òjìṣẹ́ náà sallallahu alaihi wasallam fi tẹ̀pẹ́ tí wọ́n bá ti gbókùn sínú sàárè àní sallu li tathbita fa innahu la ana yus'al ọkùnrin kọ́ Rasulullah sallallahu alaihi wasallam ẹ tọrọ fún ara alẹ́ yín o ẹni yín tẹ́ gbé sínú sàárè pé kó lè dúró ṣinṣin o torí wọ́n ń bi léèrè báyìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń sọ yẹn so that tá a bá ti ṣe yín tán àdúrà ló kù tá a máa ṣe nítorí wàá pọn dandan jù lórí ọmọ olókùú ó ní wípé kó máa ṣe dáadáa lójú ọ̀nà ọlọ́run ọba tí n bá ti ń ṣe dáadáa lójú ọ̀nà ọlọ́run ọba n kò fi ọlọ́run ọba mọ́ ń ṣe dáadáa lára aṣẹ́ òbí rẹ̀ tó jáde láyé òun lòun gan-an àwọn òbí ọmọ àgbà commission lórí ìṣe dáadáa rẹ̀ àwọn kan mìíràn tó tún wá lè rí ṣe ó lè gbẹ́ kànga kó fi sọ àwọn òbí rẹ̀ níbi tí wọ́n bá ti rómi mu ó lè tún mọ́ṣáláṣí ṣe ó lè kọ́ mọ́ṣáláṣí ó lè ra kùránsì mọ́ṣáláṣí ó lè kọ́lé ilé tó kọ́ ó lè ṣe kí àwọn èèyàn kí wọ́n kàn máa gbé síbẹ̀ àwọn iṣẹ́ eré pọ̀ tó lè ṣe ló kọ òbí rẹ̀ tó bá jẹ́ páwọn òbí rẹ̀ ó lè lọ hajj fún ó lè lọ ọmọra fún ọmọra tí mo ń lọ ìwọ ọlọ́run bá ládàá tó bá fún mi bẹ́ẹ̀ fún ìyá mi fún bàbá mi hajj tí mo ń lọ yóò jẹ́ ni tó ti lọ hajj tẹ́lẹ̀ gbogbo àwọn oríṣiríṣi nǹkan báwọn àwọn nǹkan tí ó bá jẹ́ àdéhùn kan tàbí májẹ̀mú kan tí bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ dákó tó kú ó lè ṣe gbogbo àwọn eléyìí kìí ṣe pé ká má sọ ká gbá ká tẹ ká tẹ ọwọ́ ọjọ́ gẹ́ngẹ́ kìí ṣe ìhùn ní ìsìnkú mùsùlùmí rárá ìsìnkú mùsùlùmí ni wípé ìgbìyànjú wo la ṣe fókù wa tó ti lọ tí ó fi jẹ́ wípé ó ti lọ léètò ó ti ṣíwọ́ ọṣẹ́ o ṣùgbọ́n bí ìgbà tí ò kú ni iṣẹ́ ládàá ṣẹ́ ó sì ń lè bá a eléyìí ni ìsìnkú mùsùlùmí kìí ṣe wípé jọ́ kẹta jọ́ kẹjọ ogójì ọjọ́ nǹkan gbogbo wọn yàn àdádálẹ̀ ntọ́kàn wà ń bẹ̀ ni wípé obìnrin ò lè sọ wípé òun jókòó lé òun kẹ́dùn ẹnì kankan jùjọ́ mẹ́ta lọ tí ìbá ti ṣe àwọn òbí rẹ̀ méjèèjì fọ́kọ Quran ti specify ọjọ́ mélòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí ìbá ṣẹni tó ní oyún nínú tó bá jẹ́ pé lóyún o bí ọkọ rẹ̀ bá jáde ní láyé ní ìṣẹ́jú kan sísìn ó dẹ̀ nù oyún ìṣẹ́jú kejì lẹ́yìn ìgbàyàn ló bímọ ó ti jáde òpó. Ah, so gbogbo àwọn àlàyé ibẹ̀ nìyẹn àwọn àlàyé yìí ó ti tó ó dẹ̀ tí ó kún ju wípé ká tún wá máa wá àmúlùmọ́là tí ò jọ ká wá máa mú wa lọ. Now, the brother ask the question as regard the how do it you know. sáà wàlúùsàn. nípa ewé na sí burial ground tàbí ká lọ́ọ̀gì síbẹ̀ àsìtú ni gbogbo ń tà ń ṣe láyé ń bí ó ní n tí máa bí tá a bá lọ tán bó ṣe jẹ́ pé Quran kíkà ń gbogbo ìgbà yìí máa tan ìmọ́lẹ̀ sí ẹnu sàárè Suratul Mulk kíkà ní gbogbo ìgbà láyé yìí máa jẹ́ bíi lọ́ọ̀yà fúnyàn tí máa ń ọlọ́run òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní yóò máa ṣe fàǹfà fún yàn pẹ̀lú ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba bọ́ba yẹ pé òdodo ni mo wà nínú kùránì tó fi hàn òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà má sábà ń dáríjìn ẹni tí máa kà mí ń gbà tó wà láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní kò ní dákẹ́ bẹ́ẹ̀ sísọ àfitọ́lọ́run ọba bá forí jìn ẹni tí ń ka ẹ̀ nítorí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà oní sura kan ń bẹ nínú Quran ọgbọ̀n àyà ni ó ní ìyí fún ẹni tí ń kà láyé nígbà tí bá gbé nínú sàárè tán àfìgbà tọ́lọ́wọ́n bá bá darí jù lọ rẹ̀ nítorí náà òjíṣẹ́ náà ti darí jù tọ́lọ́wọ́n ní ọ̀lẹ́sẹ̀ kó tó sùn ní gbogbo orúkọ kan yọkà mọ́lùkù yọkà yóò zumar yóò ka suratul isra'i sura mẹ́rẹ̀ẹ̀rin kìí já létí ní gbogbo ìgbà kó jíṣẹ́ náà sàrà sàlámù tó sùn òjíṣẹ́ náà sàrà sàlámù náà <laughs> ká fi mọ̀ yìí pé <clears throat> ìrìn bẹ lẹ́sẹ̀ wa náà òjíṣẹ́ náà sàrà àlọ́ sàlámù irun tá à ń kí gan ìṣàlùwalá rẹ̀ dáadáa ìmọ̀ mójútó ìmọ̀ kírun bó ṣe yẹ ọ pàtàkì gan ká farabalẹ̀ kí tí èsì yìí pé à ń ṣe ní ṣokoṣokoṣoko bí ẹ̀yẹ́ ń jẹ kà torí wípé nísìn ìrun yọjẹ wọn máa gbaṣẹ́ lọ́wọ́ àwọn ara wọn ni tí òfin ní jẹ́ pé nínú sàárè èèyàn wá ní dúótì béèyàn bá ń wa sọ yí umira bi abdin an yujallada mi'ata jaldatin fi qabrihi ó ní wọ́n pa àwọn màláìka láṣẹ pé kí wọ́n fún ẹrú kan ní ẹgbàá ọgọ́rùn-ún nínú sàárè rẹ̀ mazala yas'al wa yad'u hatta ju'ila jaldatan wahida kò kẹrẹ ń sàn pariwo ẹ dáríjì mi kí ni mo ṣe ó nígbà tí ẹ̀bẹ̀ yìí pọ̀ tí àdúrà pọ̀ tí ń bẹ lọ́wọ́n ọba wọ́n wá sọ di ẹyọ kan ṣoṣo ọ̀dà ẹyọ kan ní ẹ̀ náà ẹ̀ má nà lọ́gọ́rùn-ún wọn. falamma julida nígbà tí wọ́n fún lẹ́gba kan ṣoṣo yẹn mulia qabruhu naran sàárè rẹ̀ dẹ̀ gbiná. falamma afaqa nígbà tí náà yẹn wá lọlẹ̀ qala lima jalatum limadha jalatumuni kí ni mo ṣe tẹ́ fi nà mí ná wọ́n ní innaka salayta salatan biduni tahur wa marabta bi mazlumin walam tansurhu ọkọ̀mọ̀ kọ́lá ọ̀ṣunà sàlàlá sàlà. ó kírun irun kan bẹ tó kí nínú àwọn àrùn tó kí ó bìkítà níbi ìmọ́tótó tó ṣe lórí ó lè jẹ́ pé bíi tí ń tí ń tọ̀ òróró tọ̀ yókù kọjẹ mùsùlùmí máa ó tọ kìí ṣe wípé ọkà ṣarararara ìtọ̀ kẹfẹ́rínù ayé gbé kọ̀mọ́ bá ayé mùsùlùmí ó farabalẹ̀ tọ̀ dáadáa ńgbọ̀ bá tọ̀ tán ìmọ̀ kó ṣe ish istijma tàbí kó ṣe istinja kò bí ẹ̀mẹ́ta àwọn afá kan nítorí nísìn ó lè lè to toilet paper sachet kó nù dáadáa nínú tó jẹ́ pé kò sí nǹkan kan ọ̀kan mọ́ nà tàbí kó mú omi tó bá ti rí pọ́ dátán kó bomi sí i kìí ṣe wípé kí á sọ̀rọ̀ kò tí ì tán bẹ́ẹ̀ náà ó gbé sí i náà kò ó ṣe istibra èyí ò ní pé bíi toilet roll ó kọ́kọ́ fi nù dáadáa ná tó o bá fi nù tán ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn ó lè jẹ́ méje tí ò sí traces kankan mọ́ gbà tí ò sí yẹn mẹ́mọ́ ó wà lómi ó ṣe istinja ọwọ́ rẹ̀ gan ò tiẹ̀ ní rùn débi wípé bọ́yá Islam. ẹ̀sìn ẹ̀sìn mọ́tótó ẹ̀sìn tó mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó bá ṣe léyìí tán tó bá mára wọ́n fẹ́ kọ́ kọ́kọ́ mọ́ wájú kó tó mọ́ ẹ̀yìn torí tó bá mọ́ ẹ̀yìn kó tó mọ́ wájú ìdọ̀tí germs àti oríṣiríṣi ó lè kó láti wájú kó fi wá kó látẹ̀yìn kó fi wá kó bá wájú ó dẹ̀ sensitive ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ní àwọn bíi infections oríṣiríṣi látara ìmọ̀ra tọ́jú yìí ni máa fà á pàápàá jùlọ obìnrin wọ́n fẹ́ kóbìnrin tó bá ṣe nǹkan oṣù tán almisik kó fi sí ara òwú tútù tàbáṣọ tó mọ́ kó fi nu ojú ara wọn gbogbo ibi tí ẹ̀jẹ̀ gbà ń bẹ̀ wọn torí kíni torí infection òfin jẹ́ pé ilé mùsùlùmí àlẹ́mísìkè wọn bẹ̀ tàbí nǹkan kan tó bá wà disinfectant kó fi nu ojú gbogbo ara wọn báyìí ó ṣe nǹkan oṣù tán ni o ẹ̀jẹ̀ ọmọ dá ni o kó ṣe eléyìí torí obìnrin kan lọ òjíṣẹ́ náà sàásàlám ó ní tí mo bá tí nǹkan oṣù mi bá dá kí ni kí n ṣe òjíṣẹ́ náà sàásàlám ni mú aṣọ tọ́mọ tàbí òwú tútù kó fi sínú àlẹ́mísìkè kó fi ra ojú ibi tí ẹ̀jẹ̀ ti ṣe kí ni oníbòòlù òun ó ṣe ṣe òjíṣẹ́ náà ní ó ṣe bó ṣe yẹ kó ṣe oní bọ́ọ̀lù wọn ṣiṣẹ́ ibẹ̀ ni nana aisha ti gba lọ́wọ́ mú pé wá ń bí jẹ́ nǹkan bó ṣiṣẹ́ tòró òjíṣẹ́ náà sọ́lá máa ń tijú àná àhàn àkèé ṣèṣe sí wa ni wípé káfáwa káwọn obìnrin olóbìnrin síwájú gbogbo àwọn mọ̀kàlásá àti obìnrin kọ́ wa máa sọ níwájú obìnrin bí ìgbà jẹ́ wípé subhanallah you know òjíṣẹ́ náà sọ́lá ń pè wá bí ẹ̀ nana aisha pé ó ní bí jẹ́ kí n kọ́ ẹ̀ so yóò ṣe léè eléyìí pàtàkì ìṣesí ìwọ ẹṣẹ ìṣesí wípé a kàn máa ṣe gbogbo anyhow now ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ torí pé kí ni àkọ́fà mọ́ ara rẹ̀ dáadáa now ló fi pàtàkì kí ìwọ̀n tó dúró ìmọ́tótó gbọ́dọ̀ dúró òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm ní asọ́láàtú sàlááfàtú irun o mẹ́rin la pín sí mẹ́ta ní dọ́gbandọ́gba fọtuhuru thuluthun wọkiyamu thuluthun wọsujudu thuluthun ó ní ìmọ́tótó ó kódà kan nínú mẹ́ta yìí ìdúró àti rùkú àti dúró ó ní ó kódà kan bẹ̀ ó ó ní sùjádà ká ṣe dáadáa a gbọ́dọ̀ ṣe rùkú ní tí ó jẹ́ pé tí wọ́n bá gbé gbálé wa lẹ́yìn yóò dúró a wà máa wo ibi tá a ṣe sùjádà sí a fọwọ́ méjèèjì lérí orúnkún dáadáa báyìí a máa wò tá a gbọ́dọ̀ dìde kúrò ní orí rùkú tí gbogbo ara ó bọ̀ pò padà kì í ṣe wípé tá níbi tá a bá ti fẹ́ dìde báyìí àti dìde tán ibẹ̀ náà là á bá lọ kò tí ì múlùkù wa lójíṣẹ́ náà sàásùn náà fi sọ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí o ẹnikẹ́yin tí ẹ̀yin rìn ọ̀nà ró dáadáa lórí rùkù kò ní ìrùn bó ṣe sọ́nà ẹni tí ẹ̀yin rìn ọ̀nà ró dáadáa kò lórí rùkù ń gbòdìdì kò ní ìrùn o. wọ́n á ní sùjádà tábà lọ sùjádà ó tún fi hàn wá àwọn ibi tó gbọ́dọ̀ balẹ̀ ó ní wájú orí ṣebí tí mo bá wájú orí ibi tó yẹ kó fọwọ́ kàn níwájú orí yẹn ṣùgbọ́n mú ló fọwọ́ kàn tó ń túmọ̀ sí pé bí wájú rẹ bá ti kanlẹ̀ o imú náà gbọ́dọ̀ kanlẹ̀ pẹ̀lú ẹ̀ o ọwọ́ méjèèjì ó gbọ́dọ̀ spread délẹ̀ kó wá kó fèsì kíbla òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlà ìyí máa ń ṣe bí ẹni náà tán tí ó fi jẹ́ pé abí àpọ́nlé rẹ̀ méjèèjì àwọn sàbí ní àwọn máa rí funfun fún rẹ̀ báyìí torí nínà táwọn ọmọ ń fi ìjuwọ́jusẹ̀ tán fún ọba adẹ́dà hàn ju káwa kágungu lọ kọfẹ́ kánà torí kí abíyá yẹn kó lè wá expose yóò wá pa ìtàn méjèèjì yóò papọ̀ ẹsẹ̀ àtàǹpàkò méjèèjì gìgísẹ̀ méjèèjì yóò papọ̀ àtàǹpàkò méjèèjì yóò wá tọ́ka sí kíblà ó ní orúnkún méjèèjì ó gbọ́dọ̀ lọ rúkú àtàǹpàkò méjèèjì ó lọ rúkú ọwọ́ méjèèjì ó lọ rúkú ó di mélòó. ó di mẹ́fà ojú wájú orí àti ìmú ó di mẹ́jọ tá a bá wá dìde ní ní sùjádà tán a gbọ́dọ̀ jókòó padà ní bí ìgbà tó jẹ́ pé a jókòó kìí ṣe pé a jókòó sí a jókòó dáadáa ó fi sọ yìí pé ẹnikẹ́ni tí ò jókòó bẹ́ẹ̀ kí gbogbo ẹ padà sípò ọ pàtàkì ọ pọn dandan ó ní ẹnikẹ́ni tó bá mú wá bá a ṣe sọ yìí famana dahadi hakiha tó mú ẹ̀tọ́ àwọn tá a sọ yìí wá bó ṣe yẹ kubilat minhu salatuhu wọ́n gba irun rẹ̀ lọ́wọ́ rẹ̀ wa kubila minhu sa'iru amali gbogbo sẹ́rẹ̀ yòókù tó ṣe ìgbà tí irun bá yanjú ni wọ́n ṣètò sí pé ń ṣe dáadáa sódì ń yan sàrà ń yan zàká ń gba àwẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ìwọ̀n ọ̀kọ̀ọ̀kọ̀ yanjú náà wọ́n máa ń rò dẹ̀tà àlẹ́ ìṣẹ̀sọ́látò ẹni tí a bá da àwọn rẹ̀ lù láyà rúdà àléhì sáàrò amàlè gbogbo sẹtọba ti gbé wá gbangba ajọ gbẹndẹ àlìkíyàmà kò wọlé níjẹbẹ torí pé kíni kò ní visa visa alijanna onikini irun awwalu ma yuhasibu bihi la abdu yawma al-qiyamah as-salat nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ìdánjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ni wọ́n fi sọ pé ọlọ́run ò fẹ́ràn ẹnìkan àfẹni tí ń kírun àfẹni tí fún baba Fatima òun ni ó rèé jẹ bọ́dà láàkírà tí ó bá ti kírun kó gbàgbé ẹ̀ gbogbo ń tọ́wá rò pé òun ṣe inú òun mọ́ kọ̀ mọ́ tínú rẹ̀ bá mọ́ ó tẹ̀lé tí basic thing ó kọ́kọ́ ṣe ó pàtàkì èyí ń pàtàkì gá inú iṣẹ́ ẹ̀dá tí wọn bá ti yanjú ìyókù ò ní yanjú òjíṣẹ́ lásìlàsílà wa ń kọjá lọ nínú tọ́lọ́wọ́n bá fi yà sọ́tọ̀ ni wípé ọmọ ń gbọ́ ń ta ọ̀gbọ́. nana Aisha wà lẹ́yìn ẹgbẹ̀rẹ̀ ìjọ kan rọ̀dàlá anaha òjíṣẹ́ náà sàn bá ní Jibril nu o aleyhi salam ó ní sálámà sí wọ Aisha ó ní ni èmi náà sálámà sí Jibril o ìwọ ń rí ta ò rí o ń gbọ́ ń ta bí tó yíṣẹ́ náà ní ẹ̀gbẹ́ sàárè àwọn kan òjíṣẹ́ ńlá wa dúró ó ní àwọn méjì wọ́n ń jẹ̀yà nínú sàárè báyìí n tí wọ́n dẹ̀ ń jẹ̀yà lé lórí kò tó nǹkan kì í ṣe pé kò tó nǹkan lẹ́sẹ̀ o.